السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته wọ́n ti pẹ́ fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ wọ́n tọrọ ìkẹ́ àti ìjẹ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ra olùsìfẹ́ra àṣíwájú àgbà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́nkún lábí ní àtàwọn ará rí àtàwọn sọ́bà rẹ̀ àmìfẹ́ ọlọ́wọ́ bá kó sánú wa àti gbogbo àwa jùmọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti dàgbà ولما تعرف أن أيها قبايا دارك العمل لا لا إلى الله كما تعرف سبحان لكني ورودون شرع مسائل الجاهلية شافوا محمد بن أبي الوهاب شافوا عبد بن فوزان قال بن فوزان بن عبد الله بن فوزان شرع رسول الله لكم رسول الله الله في الجاهلية ṣe é pé àwọn kanú àlùmọ̀ yìí náà ò yọ kó mẹ́ pé ìsìnkú wà lára àwọn kanú àlùmọ̀ yìí náà ṣe é pé ìsìnkú ìjà ìléyà ni ìsìnkú àwọn aláìmọ̀kan ni lọ́mọ́sá kọ̀rọ̀ èyí wọ́n lọ́wọ́ èyí tá a kàrẹ́ ní kí wọ́n kọ̀ọ̀rọ̀ àbí kí wọ́n ṣe fatuwa wọ́n ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àrọ̀ àdébì ní tí wọ́n fẹ́ nìyẹn kó ní ìṣòro làwọn ta ní masala 28 لا رأي ربط ما عند غيرهم من الحق ربط ما عند غيرهم من الحق رجوارا 18 بشر الثامنة وعشرون رفض ما عند غيرهم من الحق ìkọ̀ìkìtìyànù ìkọ̀ àwọn ẹ̀mí ìlú tí ìdè àwọn yahudi ti fi mọ́nu bẹ́ẹ̀ pé ìṣesí yẹn àwọn kanu fa tó bí mùsùlùmí náà ti ní rọ wọ́n wá gbé lọ́wọ́ tí wọ́n bá wọn gbé wá lọ́ọ̀lì àníjà wọ́n mọ ọwọ́ náà ni àtúkọ́ náà dúró dé àtúkọ́ náà jẹ́ pé akínyẹ tí wọ́n ti bẹ́ẹ̀ àtúkọ́ náà ń dàgbé ẹ̀rù nílà wọ́n fọ́ ọ̀dà rẹ̀ ni nípa àwọn ṣíà ní ìwà wáfìdì àwọn wáfìdì ń kọ́ wọn ṣíà ní ìṣesí wọn nù náà. المسألة مسألة الثامنة وعشرون مسألة في أنهم لا يقبلون من الحق إلا الذي من طائفتهم إلا الذي ما طائفتهم أنهم لا يقبلون الحق الحق ويبدو ولي إلا الذي ما طائفتهم وما ما حصل ما وعداه القول قالوا نؤمن بها بما أنزل علينا قلوا ونرى قالوا نؤمن بما أنزل إليك قالوا سبحانه وتعالى بقرأ في التوراة ما قالوا سيفو wọ́n ń sọ̀rọ̀ kan táwọn èèyàn nípa àtìkọ́kọ́ àwọn mùsùlùmí ẹ̀kọ́ wá ní wọ́n dákọ̀ tí àkàn fún àwọn kìdé àgbáàdì àtìkọ́kọ́ àwọn sàwọ́dí àwọn náà fún sàwọ́dí àwọn ni àbíkọ́gbìnrin àbíkọ́sìn lọ́gbọ́n bá fún báyìí lẹ́sàn rẹ̀ ń sọ̀rọ̀ ń pa àwọn ẹgbẹ́ àkàkà àdúgbò wọn sí báwọn sọ pé rísíkà múnítì àwọn ẹni kékeré báyìí nítorí wọn ń yẹrí rísíkà ní ahalu sunna bí ahalu sunna rísíkà ní ahalu sunna ìyá mú kúrò fún wa ayọ́n kúrò ní ahalu sunna ní ahalu sunna ẹ̀mú nǹkan rísíkà ní ẹ̀mú nǹkan ní kúrò fún wa yìí ọkùnrin ọba ọ̀sán ni wọ̀láì tíra yẹn ọ̀kan nínú àwọn pípù yẹn nínú àwọn uh, tí wọ́n rà fúlà rẹ̀ wọ́n gbé ọ̀sán ọ̀rẹ́ ìdí bá tú síra yẹn tí bára síra yẹn tí bá tọ́ síra yẹn ọ̀sán sára ìdí kẹsẹ̀ rí. ìjọba mi ti sí àyè tó tó ní sínà dé ọjọ́ sínú títí ní ọjọ́ àkànú ọ̀tọ́ ọ̀gá mùsùlùmí sínú ní sùúrù fún àwọn lóòótọ́ àwọn nǹkan nígbà tí kò ẹ̀kún mọ̀ jà sí ẹ̀kún mọ̀ jà sí ọ̀rọ̀ rédíò tí ò wúlò mọ̀ wọ́n á ní ثم ما في تكرار كده اما متبع بقى كده بيجيك ما كان wọ́n ní ìrùbí ẹ̀sọ̀rọ̀ tó bá ti kú tó darí èyí ń bọ́ lẹ́nu ọ̀kan nínú àwọn àfẹ́ àwọn mọ̀nyọ́jà ríkẹ̀ ní àlùsí ìdí àlùsí tó wà fún àpẹẹrẹ ni wọ́n gbà ẹni bá kún ní ìgbà tó sílẹ̀ àti nǹkan ọmọ wọn ti kíkọ̀ àwọn ọmọ wọn ní. wọ́n máa tún tíra ẹ̀rí sí àwọn bí wọ́n agent ni wọ́n wọ́n ní wọn wọ́n láti ra tú tó ikú wọ́n tó wọ́n sọ ó mú àti tó ìsìlámù tó ara o àwọn kan sí ní ìlú wọn múra sí ó kọ́ ìlú gbígbá yín pẹ̀lú ọgbà ìṣe project lórí nǹkan tí ó bí ṣe wọ̀lá ìtú ìfọ̀sọ̀tọ̀ yìí wọn náà bá ìṣẹ̀ sí mi tó wáyé fún mi wọn náà bá kó sọ̀rọ̀ rẹ̀ ọ̀kan بما أنزل الله على محمد صلى الله عليه وسلم láti fún ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n sọ̀rọ̀ sí níbi ìzọ́mọ̀ gbọ́ kọ́ọ̀lù nùkùn ma ń zula ilé ìnà ní ara ìdílé ń sọ̀rọ̀ fún ara wọn bọ́ ọ̀pọ̀ ṣe ala musa alayhi salam ìdílé ń sọ̀rọ̀ fún musa ọ̀yọ̀ fúró na bí ma wọ̀rọ̀ àwò fún ní gbogbo ń tila sí láyé àwọn àwọn ọ̀pọ̀ lẹ́yìn rẹ̀ láyé bẹ́ẹ̀ rọ̀bọ̀ bó wà hákù يقولون نحن نؤمن بالتوراة الذي أنزلت على نبينا موسى <coughs> أني أوزع بالتوراة الذي التي أنزلت على نبينا محمد موسى يكفرون بما وراءه وعندهم بقبضوا عليه رجعوا ولو أنزل وهو إنجيل الذي أنزل على عيسى يعني هو إنجيل كان قصة عيسى ولو قرأ جدوان 18 والقرآن الذي أنزل على محمد صلى الله عليه وسلم القرآن تعتقل الحب محمد صلى الله عليه وسلم هو الحق جاءنا نودده مصدقا لما ما في سنتوى لهم الإنجيل والقرآن إنجيل سترى به إساعة القرآن مصدقان لما في التوراة إنجيل ستوى مع التوراة ìyàwó lè ṣe wọ́n ti kọ̀wé ìtù báìbù tó yẹn wọ́n ti fún ìtù sí ìtù kúrú tó síbẹ̀ ẹ̀wọ̀n bí òun kọ̀wé ìdí òun yẹ kó mẹ́. ìjọba tó ń bèrè ìṣá ìṣe ìṣá inú Jésù ní báìbù wọn yẹn ìwọ ní àkọ́kọ́ gbogbo òfin ìwọ ní àkọ́kọ́ ní gbogbo òfin nínú King James Version which is the greatest àwọn wí the greatest of all commandments. ní gbọ́ Israeli olúwa ọlọ́run wa ọlọ́run pàṣẹ ní ìdóni ó Israel the Lord our Lord is one God mo rí ọkọ ọjọ́ ìyá ṣúgbà Islam tàbí ìdìmọ̀ ó di yẹwa àwọn àgbà ọmọ ẹgbẹ́ mi àdàkà mẹ́ra dáre ọlọ́mọ sọ̀rọ̀ ní ọlọ́ba الله عليهم بأنهم إذا كنتم تتبعون ما أنزل على موسى ما وافقوني شرع كتاب أنت من سنة تقولوا هو نبي موسى تقتلون الأنبياء إذا يبقى النبي لوبا أنزل على موسى قتل الأنبياء إذا ان النبي مزحف كما يفعل النبي لوبا حيث قتلوا زكريا وقع النبي زكريا قتلوا يا يا حياء وعموا بقتل عيسى عليه السلام فبدا نية من وقت قتل عيسى جسم عليه السلام يهودي فرفع الله إليه ولو عبد الله صدره وسمعوا من نفس الجولاني وعمه بقتل محمد كل ذلك صلى الله فهم مهمتهم قتل الأنبياء تقررت وانتقام الحج نوبة كما قال تعالى فكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم تبقوبا سوى يجينا بابا وتسبب باين فلون تسبب التعين لهم تسبب باقعين استبرتم في الجراغان يقع إيه طريقا تقتلون ونبي لو بيت أو كانوا يأتوا ونكوا طريقا تقتلون أو كانوا يأتوا عيطا بعض الرسل قتلوهم أما جلوا بعمين وقتوا ونكوا وبعض الرسل قتلوهم أما كما لماذا تدفع لأنهم جاءوهم بما لا تهوى أنفسهم ما أبقى يقولون شيء ولهم يقولون نؤمن بما أنزل علينا بقول ما ذكرهم تعطون تقلق ما بقى وعين هذا من الإيمان الذي أنزل عليه فعند دلو باي فعند دلو كلو لا انتم تقلق ما مؤمن قائدا مما أنزل عليهم في التوراة إنه انتلوا الله سبحانه وتعالى ابنوا التوراة ناتوا رسول محمد صلى الله عليه وسلم بنان يأتروا ينبي محمد صلى الله عليه وسلم بيان رسالته على رسالته أتي على يسلوه وصفاته أتوان روينه عليه الصلاة والسلام اكرروا لكم بعض فلماذا لم يؤمنوا بمحمد صلى الله عليه وسلم حرا سوات يوبان الله إن الإيمان بمحمد صلى الله عليه وسلم هو إيمان بما أنزل عليه إذا محمد دعوناني كي يبقى عن تلك القرآن القرآن اخبروا به بلا تتكلوه وهم يقولون نقدم مما أنزل علينا هذا بين لي يسمن من من يقول مش بيدي كالبلو مين يعطاني مش مين ينطني أنا لا أتبع إلا سبحان من العلماء من كان يقول أتبعني كمان بطلي فإن كان يجويني قال قولوا قولوا فلان أنا لا أتبع إلا فلان من العلماء والواجب أنه يقبل الحق كان من يقول كبه أي وسيد الدعوة كبه ودبه لا يتعصبوا بالإمام كيف تعصب لا يمنع يعتبروا إمام وري ولا المدرسة يعبده إلا يقوتيه أو بشيء يعبي شيء وري يقولوا بشارك عن طريقه يتعصب لهم مريدين أمام مريدي أمام ذكوان وأصبح عمر ماما ضباك المروج عند الشيء الميت عند من يقتله المريد إن شاء عند شيء مريدي التي يقفون شيوره الميت يبي يقفو عند من يقتله إلا عند شيوره bí òkú tó rí wájú ojú rẹ̀ tí ó bá yí sọ́kùn tí lọ bá ẹbí sọ́kùn ìdìbò ìdíjẹ́sí náà lẹ́gbà bẹ́ẹ̀ ni mò ń lọ sí ìdìbò tí kò rí àjọ́lú olù ó ní wa bẹ́ẹ̀ ni mò ń lọ sí wọn ọlọ́mọ sọ̀rọ̀ ní ọlọ́wà òwòrán yẹ pẹ̀lú náà fọ́kà ilá mi mọ̀ nǹkan náà àwọn ọ̀la wọn ní gbèdú wọlé bí àwọn yẹn dáwí ni máa bá amúrù bá àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù ní ọ̀sùn lóbìn ní ọ̀la yẹ gbèdú ìtìbá mọ́ àyẹn ní àkọlù fúnlẹ̀ rẹ̀ kò لك pé bẹ́lá محمد صلى الله عليه وسلم من قال إنه يجب اتباع معين بغير رسول الله إنه مرتد أدوان إذا أجرى على ما تلي لا يشفى يرونه مرتد مرتدني الكتاب أبو سبا أصل الناس أيوه فإن تاب واتبا فاين وإلا تقضي سبا قتلا وقعني كما قرر ذلك الشيخ الإسلام بن تيمية شيخ الإسلام بن عليه أنه جعل فلانا مساوية للرسول صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم سبيلية النبي صلى الله عليه وسلم ديبي خذ الله مهم فلا أهلا يجب اتباعه إلا رسول الله صلى الله عليه وسلم السنجل كما تلي كان النبي محمد صلى الله عليه وسلم كما غير من الأئمة والعلماء من وأئمة كما الفاعل رحمهم الله ولو كما يدعون فيما وفقوا في الحق أما كلمة نحن دي وما أخلوا فيه من الاجتهاد دوات مستيكس لي نبع واجتهاد فإنه لا يجوز أخذه أبسلي لو كان من أئمة فرضة من دماء إمام من دمائهم ويقولون ذلك عمان كان يقولون báyìí la ta'kulu min aqwalina ẹ máa mọ́ wọn gbúrú wa ti ṣe illa ma wafaqa kalamu rasulillahi sallallahu alaihi wasallam gbẹ́gbẹ́rẹ́ ọ̀rọ̀ alẹ́sọ̀sọ̀sọ̀sọ̀ ilé ìkàrí ẹ̀kọ́ nọmba 28 wọ́n ti káyẹ́ pé wájú bá ń sàlàyé ẹ̀rọ láti máa lò ó kọ̀ọ̀kúrò ìlú ẹni ìlú ẹ̀dá ti rólòdó ìdílé ní sí ní à ah! ọ̀rọ̀ ìgbà ìjọba mi ìjọba mi ìjọba mi bá ọ̀rọ̀ àbúkà ti kọ́ ìjọba bọ̀ káàkiri ìjọba bọ̀ ìjọba ti kọ́ ọ̀rọ̀ rẹ̀ wá gbiná láàmú lò ó di èmi ni ọmọ bá fọ̀rọ̀ yìí ọlọ́gbọ̀ ọlọ́run kó sànù wa ọlọ́ àkókò kẹrin anabi muhammad sọ̀tọ̀ ẹ̀ gba ilé àwọn aṣáárí yóò wọ́n ti di kan àwọn aṣáárí yóò ti di kan láì kí n fáwọn obìnrin ti gba ilé à ìṣẹ́ àwọn aṣáárí ìlú àdúgbò wa ìlú tó bá dìbò fún ìdá wọn òwe ń jẹun ìyẹn tó mú àbíkí kan tó máa bá àti bàtì rẹ̀ wọ́n á pẹ́ àwọn lọ ìyẹn tí mú o ẹ̀yàn tó lé àfáà yìí àwọn tó ń jẹun bẹ̀ wọ́n kò ju lé àfáà yìí lọ ilé àfáà yìí àwọn tó ń jẹun kò ju lé àfáà yìí lọ so ìgbàlùkù kò jù kúrò àwọn ènìyàn wa wọ́n á kò lè kí àwọn àdájọ́ déédéé ń fa kí ẹ fẹ́ múlùú ti dàgbà yẹn mú wa kí ẹ mú múlùú ti dọ̀ wa kí ẹ mú múlùú ti dà wa wọn á rí pé èmi àwọn èèyàn mi kéré múlùú mẹ́ta ló ti mi àáfẹ́ ayé múlùú ti dì kejì múlùú kò tètè mi wọn á sàrò yóò wọn wí àwọn tí ń dá mọ́tò àbí mọ́tò àlàáṣàrì nílùú àwọn ìyá ẹgbẹ́ ìsìsì ìgbà ìdí àtọ́wò mi ìsìsì àwọn àṣàrì yóò lówó mi ó dé wà ní ṣe lọ nìyí ọmọ ìwọ̀n ìwọ̀ ọlọ́ọ̀bà tó kò máa ti káàkiri lọ sọ̀rọ̀ ọba ní ìlú ọmọlù ọmọlù ọmọlù ìwọ̀ ọlọ́ọ̀bà ní ẹni ẹni pé kàlíbù ánì wọ̀lá àyà wà á dúkú àmbà ní ìsìláhìlá kí ni fẹ́lá haraj fẹ́lá haraj ó ní ẹ̀kọ́ ní ìsìláhìlá bá sọ̀ ọba ní ká ọ̀rọ̀ yìí ìsìláhìlá bí mẹ́ kò sí àìkàlá mẹ́ ọmọlù ní ẹjọ́ ilẹ̀ sẹ́wù شكرا يلا طيب. السلام عليكم ورحمة الله وبركاته